ṣe ni kó máa gbàdúrà pé kókó lòun má jẹ́ kí wọ́n ṣí ìyàwó fẹ́. ọlọ́run tó yẹ kó jẹ́ wèrè ọkọ ló máa dá sí mi lágbàdé lẹ́yìn ọ̀dà o. ẹja bí báwo tí mo bá lè ja ni mo máa jẹ́ pé ẹ pé ìtòrò máa gún ẹja mi nínú odò tó fẹ́ gbọ́ omi ló wà lẹ́yìn ẹja tẹ́ja fi ń ṣe fáàrí gbogbo wèrè yẹn kò lè rọ́ọ̀pẹ́ ìrírí nìkan ló wúlò nínú àná tó ti kọjá lọ fún èèyàn tí ó bá wá ní èrò rere nípa ọ̀la tó ń bọ̀ ìrírí àná a máa já sásán fún wọn. ifá yìí ni lọ sọ fún ìyàwó ẹ̀ wípé ọkọ àkọ́fẹ́ rẹ̀ àtòun kẹjọ wá. mi ò ní lọ́rí babaláwo àbí oníṣègùn kankan. wọn sọ ju wá lọ ọ̀rọ̀ kó sàn lára ọmọ ìyá àjẹ wọn níṣẹ́ ló tún pelékè sí i kí lè re yín tíyàwó mi bá kúkú òle tó gba tiẹ̀ lọ àwọn ọmọ tó jẹ́ pé ogún owó náà ń ṣe tó ń pè yẹn yahoo plus wọ́n máa lù ẹ́ tó má dẹ̀ padà lù ẹ́ wàá gbẹ kúlẹ̀ àbí kò máa ṣe dé tó máa fi dànù. ẹ ṣó lè dá jẹ tán ni ẹ ṣó lè jẹ mí tán ni ṣó lè jẹ mí tán ni. ẹni tẹ́ ẹ ṣẹ̀ tọkọ̀ tí ò yìí òun ló yé sọ̀rọ̀ yìí. adéyìndé ló ló ṣẹ̀yìn. ẹnì kan má rò kúrò nìyẹn gbogbo tó bá rò kúrò mi kó má ní sọlọ́run ni. ṣọkùnrin ni wọ yìí òun ka ẹran sínú pọ́ọ̀tì fún ìyàwó ẹ. ìyàwó yìí lose pregnancy. You killed my daughter with your incompetence and carelessness and your ear sympathizing with me. o serious ọkùnrin tó jẹ́ tó jẹ́ pé tán bá fẹ́ nǹkan ọmọ sáré tẹ̀lé ẹṣin lóṣooṣo ni tán bá rí nǹkan tán wá tán. tán bá pọ́ọ̀dún méje ikú ni. Ah! èmi ni màá pa ẹ́ fúnra mi máa jẹ́ kí ọ̀rọ̀ ọjọ́ wedding yẹn kó ṣẹ̀ṣẹ̀ ṣe báyìí till death do us part death yẹn máa pa ẹ́. tọ́lọ́run bá sọ pé ọmọ ọ̀dọ́ mi ìwọ sílẹ̀kùn èmi fẹ́ wọlé àdọ́mọ́lọ́run ló ń pè bàbá kò sáyẹ̀ ń bíbá yìí. irọ́ ló bá ọ̀rọ̀ bùbá lọ ká filájá lọ́wọ́ ọ̀rọ̀ tí èmi lè wọ ni. olóyè burúkú lọkọ ẹ. ọ̀rọ̀ má sọ òde mo bá sọ pé bí a ṣe èrò ló ta sí ìwọ yìí. Um, DJ Dimix lọkọ mi ẹni tẹ mọ ni. ìgbéyàwó tó o ṣiṣẹ́ sí láàfin ṣètùtù lẹ́bọ̀ ọ̀bà fín lẹ́bọ̀ ọ̀dà.